abẹ ọlọ́wọ́n ọba náà kọlọ́n kí ó máa yí ẹsẹ̀ wá kú ní orí ìlànà ìtẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam náà tíra tí à ń bá kíkà rẹ̀ lọ òun náà ní Fatihul Majid sharhu kitab tawhid báàbù an náà ní àwà ìyẹn ni pé ọ̀rọ̀ nípa fífi oògùn láti máa fi tú oògùn ìyẹn ni pé fífi idán tú idán náà ni à ń bá lọ àti káwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó ń jẹ́ hadith anabi sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ àwọn àfa sunna lórí ọ̀rọ̀ yìí níbi tí a wá ká lónìí ọ̀rọ̀ al-imam ibn qayyim rahimahullah. توصفي النشرة حل السحر بس يعني sihiri المسحور نعم بسم الله الرحمن الرحيم قال ابن القيم رحمه الله قال قال المصنف رحمه الله تعالى قال ابن القيم النشرة حل السحر المسحور وهي نعان أحدهما حل حل بسحر مثله وهو الذي من عمل الشيطان وعليه يحمل وعليه يحمل قول الحسن فبتقرب الناشر والمنتشر إلى الشيطان بما يحب فيبطل عمله عن المسحور والثاني النشرة بالرقية والتعويذات والعدوية والدعوات المباهة فهذا جائز في مسائل الأولى النهي عن النشرة الثانية الفرق بين منهى عنه منهى عنه منهي عنه والمرخص فيه عما يزيل الإشكال قول ابن قال ابن القيم النشط حل السحر المسحور وهو النوعان حل من بالسحر مثله وهو الذي من عمل الشيطان إلى آخره ومما جاء في صفة النشرة النشرة الجائزة ما رواه ابن حاتم وأبو الشيخ الليث بن أبي السليم قال بلغني أن هؤلاء الآيات شفاء من السحر بإذن الله تقرأ تقرأ في إناء في إماء ثم يصب على رأس المسحور الآية نعم حسبك sheikh muhammad bin abdulwahab rahimahullah nínú àwọn àlàyé àwọn àfẹ́sìn tí wọ́n tún fẹ́ fi kún ọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ tí wọ́n tún fẹ́ fi gbé tí wọ́n tún fẹ́ fi gbé ọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ òun náà ni ọ̀rọ̀ al ibn qayyim rahimahullah wọ́n ṣàlàyé pé imam ibn qayyim wọ́n ní anushratu hallu sihiri anil mashur wọ́n ní tí ń jẹ́ nushra òun náà ni kéèyàn ó tú àbí kéèyàn ó ba oògùn jẹ́ lọ́dọ̀ ẹni tí wọ́n ń ṣoògùn sí pé kéèyàn ó ba àṣàsí jẹ́ lọ́dọ̀ ẹni tí àbí lára ẹni tí àṣàṣì mú sheikh wa ni wà íyà nàwáàn ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni hallu bi sihiri mithlihi kọjá pé oògùn náà fi ń ba oògùn jẹ́ idán náà fi ń tu idán yẹn kí wọ́n sàṣìyàn lápèjúwe yìí wọn náà wọ́n pẹ́ ẹ́ẹ́ tẹ́bálẹ̀ ní wèrè títa wọn náà ní wèrè tílé eléyìí aburú ńláńlá ni wa huwa alladhi min amali shaitan ìṣúná irú ẹni mo ní pé ẹnìkan ó ìmáàmù mọ́ṣáláṣí kan mọ́gbọ́lẹ́nu. No ọ̀kan náà àwọn àfáà lẹ́kọ̀ọ́ ni wọ́n ní ẹni yẹn jẹ́ àfáà súnà ọlẹ́nìkan wá jẹ́ ìmáàmù ní mọ́ṣáláṣí kan lọ́ba di pé wọ́n fẹ́ gun ibi tó ti máa ń àyè ìmáàmù bó sì fẹ́ dé ìwáyé làwọn yẹn wá fà á pé ẹ ẹ mọ́tì gun mọ́tì gun mọ́tì gun wọ́n á rọra tàdé sẹ́yìn wọ́n á ní ẹ sùúrù ṣé ẹ̀ kọ́ máa ń kó ìtẹ́ síbi àyè ìmáàmù lẹ́nìkan bá lọ síbi ìtẹ́hùn lọ́ba ṣí i ní sẹ́tìrì báyìí nǹkan tí wọ́n ń nà kalẹ̀ fún ìmáàmù lélẹ́yìí ìmáàmù náà bá ní ẹnu fẹ́ gbóni mọ́ ìgbóni mọ́ fọwọ́ kan filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ ìmáàmù kàkà aṣọ sókè ni lọ́ba tú ó bó ṣe tú tó bá sàmà kìíní yẹn wọ cha cha cha ọ sàmà tán báyìí ó sọ̀rọ̀ àtún di oúnjẹ rẹ̀ mẹ́tì padà ó ní ẹyẹ mú un ntúmọ̀ tí ń sọ ni pé òun ti ba kìíní òun jẹ́ ẹ rí i pé ó ba oògùn yẹn jẹ́ lọ́dọ̀ tiẹ̀ àmọ́ kí ló fi bàá jẹ́ oògùn ó fi idán ba idán jẹ́ sogose sàmà kìíní òun tán báyìí ó de oúnjẹ rẹ̀ tó ní Allahu Akbar bá tún bá rún lọ so òun ni pé ó fi idán ó fi ba idán jẹ irú eléyìí min amali shaitan iṣẹ́ ìsù ni kódà bó ṣe pé ọ̀fọ̀ náà lèèyàn kàn pa lẹ́nu tó jẹ ọ̀fọ̀ yorùbá ẹnìkan ń tanra rẹ̀ jẹ́ ń jò ní ìlú rédíò ó ní pé kò sí. Si ó ní kò sí ó ní ọ̀fọ̀ àwọn ọ̀fọ̀ Yorùbá ń bẹ níbi kò sí ní la ẹbọ lọ so tí wọn bá ti gbóró rọrùn náà àwọn kan tí bá kọ́ ń sọ pé ọ̀fọ̀ Yorùbá kan ń bẹ kí wọn kọ́ mọ̀ pé nìyí aṣọ nínú ni torí pé tán bá ní rúkìá tẹ́fẹ́tẹ́fẹ́ ló fi jìnnà sí ọ̀fọ̀ rúkìá ntí ẹ̀ lásán ntẹ́mọ̀ bí ń ṣe òun náà ni yusta'wadhu biha min Allah yẹn máa fi ń wá ìṣọ́ lásán ni nítorí rúkìá wà fún un ẹ bá wa bí àwọn tán ní pé ọ̀fọ̀ ní ń jẹ́ rúkìá ṣé ìṣọ́ lásán náà máa ń fi ọ̀fọ̀ wá irọ́ kọ́dọ̀ ọ̀fọ̀ tọ́mọ láwọn fi tọ́mọ ń wí tí ẹ bá fẹ́ sọ pé òun fẹ́ ní wọ́n ní ìmọ̀ wọ́n fẹ́ kí òun máa gbàgbé nǹkan wọ́n tó lọ́fọ̀ tó máa ń kọ́ yìí tó máa ń wí kí ló jẹ́ nǹkan kan o wọ́n kàn máa pọ̀fọ̀ yẹn lásán náà ni sódà kan sírúkìyànù ẹni tó bá fẹ́ sógun owó wọ́n lọ́fọ̀ tí wọ́n máa ń pa sírúkìyànù ẹni tó bá fẹ́ sógun fẹ́ wọ́n lọ́fọ̀ tó máa ń pa sírúkìyànù ibẹ̀ lè yóò ti mọ̀ pé ẹni tí bá ń sọ pé ah, ah ó sì dáhùn ọkọ̀ fọ̀mọ́ ṣe bí ah nǹkan méjì ń dààmú ń tọ̀ ọ̀kan nínú nǹkan méjì gbọ́dọ̀ máa dààmú rẹ̀ ní kọ́ jẹ́ pé ń máa máa sábò sí àbíkó ìjẹ́pá láì máa kàn èèyàn ni so òun ni pé ẹni tó bá ń sọ pé ọ̀fọ̀ Yorùbá pé kò sọ́fọ̀ ọ̀fọ̀ Yorùbá àwọn míì bẹ́ẹ̀ tí ẹ sọ ní kí wọ́n ní ẹ aṣọ òníwà kọ́mọ́ la ẹ ẹ irú ẹ aṣọ òbúra yìí láàpò aṣọ òbúra kì í láàpò kì ẹ aṣọ òbúra kì í èyí fi bàtà sérí ó dẹ̀rẹ̀ dán ayé fi bàtà dé rí ẹ̀dá kò tó hàn tí wọ́n ṣe àwọn ẹ̀sìn tí ń jẹ́ ọ̀fọ̀ náà nù kótókótó nìyí òun sòkè ayé fi bàtà dé rí gbàgbé nǹkan mi àà ẹ̀ẹ́ sọ ẹ̀ẹ́ bọ́bọ́làgùtàn wò mọ tẹ̀lé mi ẹ̀ẹ́ ṣé kí wọ́n nìyí òun wò mọ tẹ̀lé ọ so lóògùn rẹ pé kò sí ti ń jẹ́ ọ̀fọ̀ tí ò ní ní tó bá ń jẹ́ ọ̀fọ̀ Yorùbá o yóò ní nǹkan kan tó kéé pé tí kò kìí ṣe ọlọ́wọ́n ọba so bóyá ìgbà tó bá bá lọ bá bọ̀ lọ yóò pa àwọn ìyá rẹ̀ oṣooṣùngà so yóò pa àwọn ìyá àbáwọn bàbá rẹ̀ kíní kan àbáwọn tán àwọn alálẹ̀ àbáwọn kíní ó sàpè kankan dé sórí eléyìí òun ò kìí ṣe rókèá ẹni tó bá wá wí nǹkan rú nǹkan báyẹn sí nǹkan kan tó ṣèyàn tó wá ní pé á. Ah, àwọn fi tú ntí wọ́n jẹ́ àṣà ṣíṣe èèyàn irú ẹni kí ọmọ pẹ́ nìyẹn náà ó ń ṣe kí ni iṣẹ́ èṣù náà ni àwọn èèyàn máa ń dé èṣù wò fúnra wọn kódà wọn ò síra wọn báyìí láwọn eléṣù ọwọ́ ara wọn náà ni ẹnìkan ń ròyìn àwọn kan fún mi ń jóni wọn láwọn àfa kan wọn kéwú ẹgbẹ́ wọn èso ní kéwú ti súnà àwọn akéwú jayé àwọn amáfẹ́ kéwú sẹ̀sìn wọ́n ní wọ́n ń bára wọn ṣàwàdà àwọn méjèèjì nílé kéwú lálá kan nílé kò lókè ẹ ẹ tí n bá ti ń dákọ bẹ́ẹ̀ ẹ ẹ ti mọ̀ mọ́ wọ́n ń bára wọn ṣàwàdà lẹ́nìkan wá ń sọ nù wọn pé ẹ̀yin òkú lè ṣe wútúbà ẹ̀ ẹ̀kú lè ṣe wáàsí òun náà sọ pé tí wọ́n lè ṣe wáàsí òun náà lè ṣe wáàsí àmì èmi èmi tó lè ṣe kútùbà àwọn òtí ẹ̀ tó lè ṣe kútùbà gan ọ̀nì ẹ̀ ẹ̀mí ló ń bá rí òun sì rí ó rí bó ṣe di yọ tí ó ṣe kútùbà lọ́wọ́ gírí mímbà rí bó ṣe bẹ̀rẹ̀ kótókótó nu ní bá ń sọ kátàkátà à gbà tó yàrá yẹn bá ra wà kò lè rí mímbà rí wọn lọ lè ń bẹ ẹni tó sọ fún pé yóò rí òun àwọn méjì náà afájọ ni wọ́n lé kéwù bẹ́ẹ̀ o gbàtà náà lébẹ̀ tí wọ́n ní ó tún di mí ẹ̀hún astafurla wọ́n ní ìwé náà àwọn jọ kẹsẹ̀ bọ́ọ̀nù wọn náà wà tó múra ó tó palẹ̀ mọ́ pé èyí tí ń bọ̀ yìí ètò ṣe wọ́n ní wọ́n tó ń gbére ń bàrí báyìí wọn ò gbọ́ èdè tí ń sọ mọ́ ẹni tí ó tẹ̀ tú túbọ̀ tẹ̀ rí ẹ̀ka tú yìí kan èdè kátàkátà ni à ah. so wọn náà bẹ̀rẹ̀ sí ní bẹ ẹni rùn ẹni wọn tó wọ́n sọ fún ọ ni wọ́n fi nǹkan họ so olùkí wọ́n ṣe kíni síra wọn wọ́n ṣe dán síra wọn idán ó sì mú wọn torí pé ẹni tọ̀hún yìí náà idán lòun náà ń kó kí àmọ́ idán ò lè pàdé orúkọ ọlọ́wọ́n ọba wàláì kó borí rẹ̀ ẹni tó bá ń ṣe àzikáàrù tànàbí sallallahu alaihi wasallam láàárọ̀ àbí ní ìrọ̀lẹ́ kó tó sùn wàláyé kò sí ti ń jẹ́ pé ìdánwò mú rẹ̀ níbẹ̀ so bákan náà tó bá tẹ̀ wá ṣe pé bóyá èèyàn rántí ṣe é wọ́n wá sóògùn wá mẹ́rin àwọn nǹkan tó ìyànní ìlàjì tó ń bẹ wẹ̀kọ́yà òun ni tàkọ́kọ́ ìlàjì náà tó ń bẹ tó jẹ́ pé ìlàjù mina sihir àwọn kan tí ẹ máa fi ń ṣe ìwòsàn idán àmì tó bá ń fi oògùn tọ́jú oògùn nǹkan ń ṣiṣẹ́ ìsúnú wọ́n ní wa alayhi yuhmalu qawlul hasan alhassan al-basri irú lágbé ọ̀rọ̀ rẹ̀ lélẹ́rí tó sọ pé gbogbo ẹni gbogbo ẹni man halla ẹni la yuhillu sihiri illa la yuhillu sihiri illa sahir tó ní ẹ̀ní rẹ̀ nìkan tó bá lóun ń tú idán òpùdán lòun náà yẹn ni pé tí bá ń fi ògùn tú ògùn ni hasan ń sọ hasan basri rahimahullah kí ló fà á ó ní fàyàtàkọ́rọ̀bù anáṣirù wàlmùntáṣirù ila shaitan tó rẹ̀ tó fẹ́ tú ògùn yìí àtẹ̀ntẹ́fẹ́ tú ògùn lára rẹ̀ ẹni tí wọ́n tó fẹ́ báyàn ba àṣàṣì jẹ́ àtẹni tí òun gangan tó fẹ́ bá àṣàṣì jẹ́ lára rẹ̀ wọ́n wá nǹkan kan tí wọ́n fi súnmọ́ èṣù wọ́n súnmọ́ èṣù yẹn ni pé ó lè jẹ́ pé ọ̀fọ̀ kan ni wọ́n pa jáde lẹ́nu bàbá ti wí ọ̀fọ̀ ọ̀hún inú ṣètánì ò dùn tó dá báyìí èmi lẹ pé ń inú rẹ̀ ó dùn pé lágbájá ti ó ti pè mí ó ti júbà kọ́lá lómi ní ìbà ìbà ìbà ẹ̀hẹ́n so sọ́lọ̀ ni ń jẹ́ ìbà so gbogbo àwọn nǹkan náà nínú inú ṣètọ́ ni ó dùn pé ẹ̀hẹ́n mo ti báyé ti ń jẹ́ báyìí ẹ̀yin ti di kìfìrí báyìí ẹ̀yin ti fi mí sì kejì ọlọ́run so inú èsù ó dùn pé ẹ̀hẹ́n ọ̀dà fún yín báyìí wọ́n sún mọ́ ṣètọ́ níbi máa yọ̀ hip pẹ̀lú nǹkan tó bá fẹ́ ìmí gan wọn lè ní ṣe rí oògùn yìí ẹ lọ lè wá adìẹ dúdú náà lẹ́ẹ̀dú ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ẹ̀fi pààlà tẹ́ bá ti fi pààlà ara rẹ̀ ọ̀yà ẹ dákun kí ló kan ẹ̀jẹ̀ adìẹ dúdú pẹ̀lú nǹkan tí ń ṣèyàn ní àṣàṣì àbí nǹkan kan tẹ́fì mọ̀ pé ó ti ní í ṣe pẹ̀lú ìsunu àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kan ní epo pupa náà ni ẹ bá ti fi epo pupa ẹ pààlà àtàsí mú yẹn olókè wúwa so irú nǹkan wọn náà ń pè ní ẹ fún èṣù ní tó fẹ́ múnu so gbọ́dọ̀ àwọn kan yìí lẹ́yìn gbọ́dọ̀ lákìyèsí fayobotolu amaluhu fayobotolu amalahu anil masihur ṣètọ́ni ọ̀wà àbá iṣẹ́ yẹn jẹ́ fún ẹni tí àṣàṣì mú yẹni pé ó mì pé àṣàṣì náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni wọ́n ṣàṣì yẹn ni wọ́n ṣe kíní ni wọ́n ṣògo sí ni. So, àwọn àlìjẹ̀nu ní máa ń lọ lè múṣẹ́ yẹn ṣe àwọn àlìjẹ̀nu ní máa ń lọ lè múṣẹ́ yẹn ṣe ẹni tó bá ti rìn ńlá náà náà ń kà lérí dáadáa yóò mọ̀ tí ń sọ yìí wọ́n máa ń pe kíní kan ní asrarul uruf ẹni tó bá mà wọ́n máa ń pe kíní kan ní ilmu taqa'ib ẹni tó bá mà wọ́n ní pé lágbájá àti làkàṣègbè lápèjúwe bóyá wọ́n fẹ́ kí wọ́n máa fẹ́ràn ara àbí ká máa jà bóyá ọkọ àtìyàwó ni wọ́n bóyá wọn fẹ́ràn ọkọ àtìyàwó tó fẹ́ràn ara wọn wọ́n wá fẹ́ ká máa jà wọn àlọ́ lé bàbá bo ní ilmu asrari àti ilmu taqa'ib yóò wá ní kí lorúkọ wọn kí ló kọyà rẹ̀ so yóò wá gbọ́ orúkọ wọn yóò wá lù yóò lu méjèèjì papọ̀ yóò wá yọ yóò yọ rọ̀háníyà kan bẹ́ẹ̀ wọ́n ń pè kan ní súfúlà kan ní ọ̀lẹ́yà ìlú tíṣù so tó bá yọ tán ni wọ́n parí kan tíṣù wọ́n parí kan wọ́n pè kan ní ọ̀lẹ́ súfúlà wọ́n pè kan ní ọ̀lẹ́yà wípé àwọn àlejò nù lẹ̀ ìkan àwọn àlejò nù òkè so tán bá wá yọ àwọn orúkọ yẹn ibi tẹ́ ti wá gẹ̀ẹ́sì gẹ́gẹ́ tó bá mọ kéwú so wọ́n ní tán bá àwọn ni wọ́n mọ̀ wá fà wọ́n wá ní as'alukum hadhihi rawaniya asufla wọ́n wá porúkọ wọ́n wá pè wọ́n lè ní jamjakajokojaka ya ìlú àbíkọ́ ní jamjakajokojoko ya tíṣù tí wọ́n wá ní ẹlòlè bá mi ṣe nǹkan báyìí láàrin lágbájá àti lágbájá so ẹlòlè bá wọn tó báyìí ti ṣe kínní yẹn ṣe hàn pé àwọn àlejànú àwọn aláburú pọ̀ nínú wọn gan wa anna minna salihuna wa minnal qasitun àwọn ẹni rẹ̀ ń bẹnu àwọn àwọn èèyàn bú tó yẹ kó ọmọ bú làwọn ọmọ bú tiwọn wọ́n tún wá jẹ́ ọmọ bú tó yẹ pé ọmọ wà available anytime kò sí pé ìgbàkan làwọn ọ̀rá yè wọ́n tó bá ti ń ro aburú lẹ́yìn báyìí wọ́n ti dúró tí ọlẹ́gbẹ̀ẹ́ bí kí lọ́ọ́ fẹ́ ṣe ńlọlẹ́ bọ́ ṣe ṣe wọ́n fẹ́ ṣe rí ibú ní ńlọlẹ́ bọ́ ṣe so báwọn ṣe wà nù so tó bá ti ń pe kí ni wọ́n báyìí wọ́n sì ń lọ bẹ̀ ní straight nù wọ́n sì lọ lè dá fìtínà ń kalẹ̀ bá ti dá kalẹ̀ tán wọ́n tún padà ẹlòmíì lè mọ̀ pé àhìwò ah, ni ẹ̀ wọ́n ń sọ yìí wàláyé anabi sọ̀rọ̀ sálàm ó tú àṣírí wọn àdìsí mẹ́nu Sahihu Bukhari anabi ni tó bá di ní ìrọ̀lẹ́ shaitan yóò wá gbé àga rẹ̀ níbi ìrìwáyà kan ní yada'uhu 'ala al-ma' yóò jòkó lórí omi yóò gbé àga sí eré omi yóò àjòkó yóò fẹ̀ síbẹ̀ ó ní wà ní kí gbogbo àwọn ọmọ sẹ́hun àwọn àlejànú tó rán jáde yóò wà ní kí wọ́n wá jíṣẹ́ wọ́n wá jíṣẹ́ ìkọ̀kọ́ mọ́ wá jíṣẹ́ tẹ́lẹ̀ ìbádé tó bá sọ aburú tó de aburú tó ń dánwò lónìí bí mo ráwọn kan bọ́sí láwọn ń fa ìjà sẹ́ni gbogbo àwọn tó láwọn ń pààyàn tọ́lá àwọn ọmọ àwọn ṣe secret court kí ní kankankan wallahi ṣètọ́nì ló súnmọ́ wọn bákanbákan sitani ń bá wọn jẹun ń bá wọn mumi ń bá wọn sunnulé wọn so ìgbà míì gan àwọn gan wọn ó ṣẹṣẹ gún tán wọn ṣẹlẹ máa wọ pé yé wọn ti pélé yìí nílànà Nabi sallallahu alaihi sọ pé mùsùlùmí kèé lọ lè mú nǹkan anabi la yushiranna ahdukum ila akhihi bi bi la yushiranna ahdukum ila akhihi bisayfin anabi aw bisilah eh bisilahin aw kama qal anabi ni ẹ gbọ́dọ̀ ma bóyá ń ṣàwàdà ni abẹ́ ń jà ni mọ́ lọ lè sáré mọ́ lọ lè fa nǹkan yọ bí ọkọ lè yọ̀dà àbíkọ́ lọ yọ̀gò àbíkọ́ lọ yọ̀bẹ́ anabi ni ẹ má ma ṣe bẹ́ẹ̀ o anabi ni kọ́mọ́ jẹ́ pé kí ni ṣètọ́nù àgbà kìíní yẹn lọ́wọ́ rẹ̀ yóò wá bá a ṣe sitani ọgbà àdáhùn lọ́wọ́ rẹ̀ yọkàn bá a sá ni sitani ọfà lọ́wọ́ jẹ́nẹ́jẹ́nẹ́ yàn tá yóò sá tábà yìí anabi tó bá wá sí nǹkan yẹn tán fàyà kọ́ òfin náà tó pé ní tí ọ̀rọ̀ lè ṣeun yóò wá fa sábàbí tí ó fi wọnà ọlọ́run yẹn pé yóò ṣètò jùlọ wà dá pé yé lóòlọ́dánwò yìí ẹlòmíì yóò ṣètò yóò wá fèrè sí i ìmí ó tún ṣe tán ó tún máa ranjú náà ni ẹni pé ah, ah yóò tún dúró pé kíní kíní kíní so gbàtọ́ bá wá tẹ̀ ẹ́ ojú rẹ̀ sọ wá wálẹ̀ ṣètọ́nà wa rẹ́rìn kẹ́ àwọn ah, bá yẹ yẹ ọ̀dà báyìí ló wà lọ́n tiẹ̀. ó wá ní tí ṣètánì bá wá ń jíṣẹ́ òun àtàwọn àlìjẹ̀nú yẹn bá ń jíṣẹ́ fún Iblis tó wà lórí àga ó nínú rẹ̀ wá ní tí dùn ìgbà tí máa ń dùn máa jù onígbà tán tí tó bá sọ pé ah èmi ń ṣiṣẹ́ tó lágbára lónìí wá ní sẹ́wọ̀n ló ṣe wípé àwọn ọ̀rẹ́ méjì ọkọ àtìyàwó èmi ni mo dá wàhálà lẹ̀ sáàrin wọn tó fi túká nínú ṣètọ́ náà wàá dùn pé súnmọ́yà yín yóò wàá famara pé ah ọmọ gidi ni wọ́n yìí ọmọ sẹ́sẹ̀ mi tí mo fẹ́ lò ń bẹ̀ káfí mọ̀ pé èmi ni fìràkù èmi ni mohiba gbogbo ntẹ́ máa ń lòun ìmọ̀ ní í ṣe pẹ̀lú àwọn àlejànú ni àwọn ọ̀rọ̀ lè ṣẹ́hùn àmọ́ tó bá ṣe tọ̀ eré ibúlò sí ẹnu tó ń ṣe wá ń tiẹ̀ náà nù so ó ní pé àwọn nǹkan yẹn ẹni tó bá fẹ́ ba ògùn jẹ́ lára ẹni tó ń ṣe é sí yóò ní bùkátà sí kọlọ lè wá nǹkan tí ó fi súnmọ́ ṣaitan ọ̀nà kejì lọ́nà tó ṣe pé wọ́n máa fi ń ba idán jẹ́ òun náà ni anusoroti birukia kéèyàn fi rúkìá kéèyàn fi ba ntọ́ba sàṣìyàn jẹ́ àṣàṣì kéèyàn fi rúkìá bàjẹ́ ẹ̀ríkì mọ sọ níjẹ̀jọ́ ipe rúkìá yìí ojúṣe ẹnìkọ̀ọ̀kan ni ẹnìkọ̀ọ̀kan ọgbọ́dọ̀ mọ rúkìá ojúṣe ni ọgbọ́dọ̀ mọ rúkìá mọ́ṣẹ́ńkè kò sì sí tuntun kankan bẹ́ẹ̀ kò sí special kankan bẹ́ẹ̀ anybody ló lè ké ẹlòmíràn wọn ah, ni lópin ìgbà tí ìbá ti ṣe oníkíni tó o máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí èsì ìṣẹ́ni ti ń ṣe bídà àfọwọ́ràn ti ń jọ kan alọ́sẹ̀ rúkìá fẹ́nìkan gbà kíni tíra ìwé rúkìá tamúlọ́wọ́ so gbà táwọn ka rúkìá tánká tánká tánká tánká àwọn náà fẹ́ lọ lè kírun hmm, àwa lọ àwọn ti wálé ni àti ẹ̀ẹ́n eh, eh, àti wálé àti wálé ni bàtà wá wálé ni ẹnìkan náà wá wò pé ah bóyá kí nínú tó wá tó ń react lára ẹnìyẹn díẹ̀ díẹ̀ ní kí ni jìnnù bí ẹnì yìí ṣe mú tiẹ̀ nu wọn náà bá mú tira wá ló ń fẹ́ máa kà á kí ni wọn sọ fún pé ojú tí kò lè lé mi ni olóyàrá ah, dákẹ́. òun yà dá dúró láyé àwọn já ń lẹ́yìn ìgbà òun ẹ̀yìn ìgbà táwa déńjọ́ kejì lọ́wọ́ sọ̀rọ̀ òun pé a ìlànà òun ti gbàtẹ́ lọ́tọ́ òun náà bá ní kóun náà ó ka kínní yìí wọ́n ló wọ́n gba òun ní ojú nìkan ó ní bí sì wọ́n ti ń bọ̀ látòjú ọ̀nà ní kíní ti ń pariwo pé yéè àwọn ilé ìtẹ́rọ̀ lè mú wáyé lágbára ó wọ́n lágbára ó sì lọ́wọ́ gba òun lójú tòun so bẹ́ẹ̀ òun ṣe kíni òun ṣe zúfì ń tiẹ̀ so òun ni pé tíyàn bá ti tíyàn bá ti kú nídìí ẹbọ òun lè ṣe rúkẹ́à kó ní effect o so àmẹ́ni tó bá yẹ kó bá ní ta ìtorí nínú májẹ̀mú tíyàn máa fi ka rúkẹ́à nù an yakuna raqi wal marqi ẹni mo wá ka rúkẹ́à fún ọgbọ́dọ̀ jẹ́ni tí yóò gbọ́ lọ́wọ́ gbọ́ pọ́ lọ́wọ́ ṣe wòsàn fún un so bákan náà ìwọ tó fẹ́ kà á náà títí ẹ náà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní gbàgbọ́ pé á ah, kò jẹ́ nìkan tí kò ní òní sí nínú ẹbọ òní sínú àwọn kúfúrú kódà òtún ní sínú bẹ́dà ó tún jìnnà sí àwọn nǹkan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ gan ìmọ̀ ní kíkí wọ́n tètè ní ìlapa lára so anybody ló lè kà kò sí tuntun bíi rúkìá kíkà kódà obìnrin bìnrin ó lè kà so tó bá ti mọ bá ṣe máa ń kà kò sí lé ní tí àwọn fi ń ṣe rúkìá ẹ̀rí pé tó ń kálukú bá mọ eléyìí kódà àwọn nǹkan bíbẹ̀ tó yẹ pé kì í ṣe tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìjẹ̀nu náà àárẹ̀ ara lásán wàláhì kẹ́ tó gbé lọ sí dókítà kọ́ ka rúkìá fún náà ká bá nídìí nǹkan kan tó bá yẹ di bíi ntọ́fẹ́ lọ́jú kan yóò kọ́ kílẹ̀ rẹ̀ náà àìmọye lomi wọn gbẹdọ hospital wọn tírìtì rẹ tírìtì rẹ tírìtì rẹ tírìtì rẹ mùsùlùmí tó kọ́ wọn tírìtì ẹ̀ fún táífọ̀dù ọ̀sẹ̀ kan tírìtì tírìtì tírìtì kọlọ táífọ̀dù kọlọ sùlẹ́nu bá ké sí pétọ̀ pé à ọmọ rẹ lápájà láti kíní kan ní bá ti karókè alẹ́ kan bó ti karókè àtọ́bà ìlọmọ dìde pé ńlọlé lórí bẹ́ẹ̀dì lára mi ti yá à ńlọlé dókítà ní ara ẹ̀ alára mi ti yáṣẹ́ so gbogbo tí o lè sílẹ̀ tẹ̀lé náà sì rí kí ah, ara ọmọ yìí ti yí ó ti yí padà lóòótọ́ torí kò tọ́ ẹrú tó lọ́wọ́ ó dìde wọ́n wọ́n kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ó náà ní pé ńgbà míì ìyò ní dúró lérí pé ah ìwòsàn ìtàwọn ìbò lásán ó tún fi títí rúkì àwọn náà kùn so mo ṣàlàyé ń jò ní wípé arúkẹ́yà wàtàwìdàt wẹ̀lẹ́dìwìyà wọn náà ni àtàwìdát àwọn ọ̀rọ̀ àwọn nǹkan ṣọ́ra tí anabi sallallahu alaihi wasallam fún wa wal adìwìyà àbáwọn oògùn oògùn bí ní ìsìnká ní pé bóyá kéèyàn lo zaitun ẹ lọ haba sauda ẹ rí i pé ìwọ̀n kì í ṣe rúkìá adìwìyà nìyí o wà da'awat àtàwọn àdúrà tó jẹ́ àwọn àdúrà rúkìá tó lẹ́tọ̀ọ́ bí ní sẹ oró ajiwa ní sẹ labiru tó ń pè ní ajiwa anabi ní gbogbo ẹni tó bá jẹ èmi ní ń jẹ idán ni èmi ní ń jẹ àlìjẹnu ni tó bẹ lè jẹ méje láàárọ̀ kó tó jẹun yóò bá ogun ẹ jẹ nabi sallallahu salam lọ sọ irú yẹn kò kí ń ṣe rúkìá kí nìyẹn dàwa adúyà nìyíhun ara àwọn adúyà ni gbogbo yìí náà ni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lámàdájú tí ó yí ọ so fahadha jaizin wọ́n lé léyìí ọlẹ́tọ̀ tí yẹn bá ń ṣerú léyìí nǹkan tó lẹ́tọ̀ ni rúkìá táwọn sọ yìí ǹjẹ́ ìyẹn lè ṣe fún yàn kí yàn gba owó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn lè ṣe fún yàn tí yàn gba owó lọ́wọ́ rẹ̀ torí pé kí ni láti fi ṣe ìwòsàn ni gẹ́gẹ́ bí yẹn ṣe lè lọ sọ́dọ̀ dókítọ̀ tí yóò ṣe kí ni tí dókítọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ àmọ́ àwọn afáàmọ́ ń pàkíyèsí ipe yìí tó dáa jù fúrúkẹ́à ọ̀nà ni kí wọ́n má gbowó lọ́wọ́ yàn sùn tó dáa jù náà àmọ́ yàn bá rẹ̀ tó ní ayé gbowó sí tó burú so tori pé kini ni àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam adi yẹn náà ń bẹ nu sahih al-bukhari muslim kí wọ́n jáde lọ na náà kutubu sunan kí wọ́n jáde lọ wọ́n rí ẹni tí ejò san wọ́n rí ẹni tí ejò san so wọ́n sì ka rúkìá fún un wọ́n á sọ pé àmọ́ òun ká tó kà á fún ọ àánú ọgbà nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ so wọ́n ní kílẹ̀ gbà ọ̀nà àwọn gba ewúrẹ́ mẹ́wàá lọ́wọ́ rẹ̀ eléyìí ò sínà fáwọn oúnjẹ làbí o torí pé àwọn sọ̀rọ̀ àbáyé àwọn òjòkó ikú ẹni táwọn ń jòkó jẹnu so wọn òjòkó rẹ̀ àkọ́kọ́ so lẹ́yìn náà ní ntòṣe ẹni yẹn nǹkan tí ó ní ṣe bí pé èèyàn fẹ́ wọ̀ lẹ́yìn náà ẹni wá ní ọba yẹn gan kèfèrí ni lẹ́yìn náà wọ́n tún wá lọlẹ̀ bá àwọn ẹni ìhun lálejò àwọn ẹni ìhun sọ pé àgbà yín lálejò ìgbà tí wọ́n kó òtán lẹ́yìn ìlú náà padà ń gbọ́ pé nǹkan san ọba wọn so náà ni kéde pa àwọn ń gbé kí pé táwọn ń ṣe kínu so ó ní pé kéèyàn karú kéèyàn fún yàn báyẹn kí ó sọ pé ìgbà kan báyìí kì í ṣe nǹkan tó burú àmọ́ n tó da jù náà ni kéèyàn ó ṣe fún yàn torí pé kí ni dábàá tó lọ léwu nù Sahihu Bukhari bákan náà ẹnìkan bẹ tó ṣe pé rẹ̀ni rajulun ma'tu làákàyè rẹ̀ dàrú àlìjẹ̀nu ti kó sí làákàyè rẹ̀ ẹnìkan wà ń bẹ náà sahaba nabi sallallahu alayhi wa sallam qaribu ahadi islam ó ẹsẹ̀ gba islam ni àwọn yẹn mú wa bẹ́ẹ̀ sí ẹ̀yẹ ó wá kọjá níjọ́ kan torí yọ kọjá látàárọ̀ yọ lọ sọ́dọ̀ ànábì tí bá ń bọ̀ ọ̀rọ̀ lẹ́ yọ darí padà ọlọ́ àyàn wa rí wọn ní alẹ́ ìdàkà ṣẹ́yì tó àlejò bẹ̀ hàdà ó ní wọn kọ́ fi sí ẹ̀yẹ náà kí ṣe bó lọ gba ìsìláàmù ó níbẹ̀ ni wọn tọ ẹni táwọn kọ́dà ẹni yẹn wọ́n dè ní sẹ́kẹsẹ̀kẹ lọ́wọ́ àtẹ̀sẹ̀ wọn ní ìjọ mọ̀ tó lè bá wa fi tọ́jú ẹni yìí so bí iná làwọn bá fi sọ pé ajẹ́ pé àwọn èèyàn rí ẹni tó bá ti ń súnmọ́ ẹ̀sìn àwọn èèyàn máa retí àwọn nǹkan ní nǹkan àǹfààní lọ́dọ̀ rẹ̀ náà mo fi sọ lẹ́ẹ̀kan pé ojúṣe gbogbo ẹni tó wá fẹ́ ṣe súnà ní kọ́ máa rúkè àṣẹ tẹ́lẹ̀ mi bá pè mí gángan gángan wọ̀nà wọ́n náà kí ní tẹ̀ ń ọdọ̀ ẹ̀sìn oníṣìn ká rẹ̀ má ká rẹ̀ so òun ni pé bí wọ́n ti sọ fún sọ àbá yẹn pé tọ̀ ibi tó lè bá rí nǹkan kan sí ẹni tí wọ́n dè mọ́lẹ̀ yìí so sọ àbá wọn ni òun bá gba lérí mú òun bá kí suratul Fatiha ó ní òun para rẹ̀ ó lóun wà ń kiri òun wà láàárọ̀ òun wà rànlẹ̀ akọ̀rọ̀ wọn alẹ́ yìí sọ̀bá àni wọn mẹ́sà láàárọ̀ wọn kà fún wọn tó kà fún rànlẹ̀ onígbà tó ń fi ṣe bẹ́ẹ̀ bíjọ́ mẹ́ta báyìí ara rẹ̀ ti yá ẹni tí wọ́n dè ní sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́lẹ̀ ìwòsàn ti dé ọlọ́run ti wòsàn so òun ni pé irú eléyìí òun náà ń pè ní rúkìá sọ àbàyíwá ni àwọn àrígbọ́pọ̀ òun ṣe kíni pọ́ gbàá nǹkan kan lọ́wọ́ wọn so àsìrá àwọn mìíràn tó pé wọ́n kà tán gbà nǹkan so òun ni pé tí wọ́n ń jẹ́ rúkìá yìí ẹ̀ríkì mọ̀sán ní òní pé nǹkan kan ó rọrùn púpọ̀ jù láti ṣe tí yóò fi bẹ̀rẹ̀ náà ní suratul fatiha suratul ọ̀dà kí wọ́n bá kọ́ ṣe àwọn bóyá subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar so láti fi sànà gẹ́gẹ́ bí kọ́ máa jẹ́ bí ẹ̀yìn ẹ̀yìn gbà yẹn rúkìá kankan bẹ̀rẹ̀ láti suratul fatiha lẹ́yìn náà alif lam mim subakana kọrọsẹ́yì subakana amana sotu yẹn bá ti kaba ń lẹ́yìn náà èèyàn ka wà ọ̀hẹ́yìn náà ila Musa aya ẹlẹ́kẹ̀rẹ́ nínú sura wo ni ọ̀hẹ́yìn náà suratul ẹ sí àbíyá ni náà báyọ̀ kẹ́ mẹ́rin máa pàrọ̀ rántí. وأوحينا إلى موسى أن ألقي عصاك فإذا هي تلقف ما يفك فأقوى على حقوبة طلع ما كانوا يعملون يوقع باون دبي وألقي صاحة السيد قالوا آمنا برب العالمين رب موسى وهارون سوتين باكا باون تا يوفي قل يا أيها الكافرون متى قل هو الله متى قل أصبر الفلق متى قل أصبر بالناس متى rúkẹ́ àparí o rúkẹ́ àparí so ntí yóò kà nánu ṣòbí ní láì tààlà sínú omi tó a pé ẹni ń ẹni tó bá ka kíkà tán lẹ́yìn náà ó tún lè ka sínú omi tí ó mu àbí kó fi ṣan orí kó fi ṣan ara rẹ̀ ẹ̀rí wà fún eléyìí náà so òun ni pé anusra ẹni pé bíba idán jẹ́ pẹ̀lú àwọn ẹni tàwídàt àwọn ayé quran bákan náà ìyẹn tó wà àwọn adéyà almubah àwọn àdúrà tó tún lẹ́tọ̀ọ́ o ní pé bóyá nínú àwọn àsìkárù tí Ànábì sallallahu alaihi ń ṣe kọ́ra ń bẹnu rúkìá ipe torí ẹ̀ lè rí pẹ́lú mi tí ó ṣe láàrin ìwúná tó ń dánwò yìí ń bẹnu Ànábì sallallahu alaihi wasallam ní ká ṣe o ní kéèyàn fọwọ́ lélẹ̀ báyìí yóò fọwọ́ kan ilẹ̀ ńlẹ̀ yípẹ́ ni wọ́n á bisimilah turbatọ ardina yusufa sakimuna bẹrẹ kọtibadina bi idinila ẹ yóò kọ́ fọwọ́ kẹnu yóò kọ́ kan ìtọ́yàn yẹn wọ́n á fi kan ẹnu yẹn wọ́n á fi kan ilẹ̀ lẹ̀ ọ̀ wá ka àsìkáàrù yẹn yẹn wọ́n á fi pa ẹni yẹn la bisimilah bisimilah turubadu artina yusufa sakimuna bi riqati badina bi idinila so ara àwọn rúkìá náà lọ́wọ́ so yẹn lè rẹ́ lómi tí ó ṣe tó a di ké ah ah ìwúni atúni ń bẹnu rúkìá sallallahu alayhi wa sallam so ibùn wọn lánàbì sallallahu alayhi wa sallam máa ń ṣe bẹ́ẹ̀ so òun ni pé gbogbo àwọn nǹkan yìí náà ni mùsùlùmí gbọ́dọ̀ mà láti pé kíni láti fi lè fi wó àwọn ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe láti fi lè fi wó àwọn ìlànà ẹbọ táwọn èèyàn ń là kalẹ̀ suratul A'raf láti àyà one one seven one one eight wọ́n á kó dé one one twenty àbí yẹn kan one one two one twenty two láti one eh, suratul eh, kini Araf láti one seventy sí one twenty two so aya márùn ni sòrú yẹn bá èèyàn kà kún àwọn kan tí yóò bá ti wà á mọ̀ yìí hùn àwọn yìí tí mo kà ń gan tí ń kálukú wa ti mọ̀ ń náà so ń gánà tó so sheikh wa ni and sheikh abdulwahab alayani eh, rahimahullah wọn nílùú eléyìí jẹ́ ìzùn wọn ni ọ lẹ́tọ̀ọ́ tí wọn bá ṣe irú rẹ̀ kò sí ti ó burú ń bẹ so wọ́n ní wọ́n ní qala ibn Qayyim an-nusratu hillu sihri bis-sirri wa hiya naw'an wa hadha jaa'a fi sifati naqratin al-jaa'iza wọ́n ní fa hadha jaa'izun wọ́n mú wá ní ni yẹn pé kò ní sí alifu aláàmú bẹ́ẹ̀ onímọ̀ rawahu ibnu abi hatim wa abu sheikh al-layth bin abi sulaim qal balagani anna awulayil aya shifa'un min as-sihr bi idnillah olóhùn gbọ́ pé àwọn àyà kan ń bẹ nínú àwọn àyà wọ̀nyí ń bẹ nínú nǹkan tí máa ń jẹ́ ìwòsàn níbi sihir níbi oògùn bí idnillahi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run náà nù ẹni tó bá fẹ́ kà ó mọ̀ pé rúkìá yìí sábàbí ni òun gangan kọ́ ni yóò ṣe ìwòsàn fún yàn ọlọ́run bá ní ó lò ń sábàbí láti fi ṣe ìwòsàn tuqra'u fi ina'in wa ma fi ima yẹn lè kà sínú abọ́ tí omi wà ń bẹ̀ summa yusabbu ala ra'sil mashur yẹn wọ́n á dà sí ẹni tí wọ́n ń ṣàǹkan sí àbí ògún mu àbí nǹkan kan ṣe tí ò yé yín ẹni kò fi fọ orí wọ́n ní ayatu lẹ́dí fi suratu yunus ayatò wà nù suratu yunus àyíkọ́ ayé yìí náà wà ń bẹ́ẹ̀ wọ́n ní falamma alqaw qala musa ma ji'tu bi sihiru inna allaha sayubtilu inna allaha la yuslihu amilal mufsidin wa yuhiqqu allahu al bi kalimatihi walaw kariha al so ayé yìí náà tí a bá kà ó náà wà fún sihir láti fi ṣe ibtalu sihir fa waqa al ma kanu ya'malun. إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى so gbogbo àwọn àyà yìí àyà rukia náà ni waqala ibnu batal ibnu batal wa sọ báyìí fi kitaabi wahb munabba inú tírà kati wahb munabba tí wọ́n ṣe ó ní annahu akhadha sab'a waraqatin min sidrin al-akhdar min sidrin akhdar ipe èèyàn tún lè mú àwọn ewé kan tó ń pè ní ewé sidir sidir tó jẹ́ green fàyàdúkọ ubẹ́yìnà hajarain èèyàn wà á gún sidir yẹn papọ̀ pẹ̀lú àpáta méjì ẹni kéèyàn lọ pẹ̀lú ọlọ níjẹba hàn lẹ́yìn náà súnmọ́ yọ̀dọ̀rìbù ubẹ̀lmá èèyàn wà á papọ̀ mọ́ omi fàyọkọ̀rọ̀ fi ìhà ayẹ̀tẹ̀l yóò kẹ́ ayẹ̀tẹ̀l kùrùsì sí i wàlkọ̀wáfìl àbí wàlkọ̀wákìl kọ̀wákìl àwọn kúlù huwa allah níjẹ́ báwọn kúlù àwùdù bi rabbil falak kúlù àwùdù bi rabbin nas kúlù àwùdù bi rabbil falak kúlù àwùdù kúlù huwa allah ahad àti kúlù ya ayyuhal kafirun gbogbo àwọn kúlù kúlù kúlù kúlù kúlù wọn ń pè ní àwọn kọ̀wákìl <laughs> so kọ̀wákìl àwọn kúlù huwa allah wọn níjẹ́ bẹ́ẹ̀ so náà ni ṣe rí. wallahi ìlànà sunna nabi sallallahu alaihi ó ti straight jù ó ti straight jù àfi sẹ́ni wọ́n fẹ́ ṣe ìfẹ́ ẹ máa fẹ́ ìfẹ́ ẹ̀rín kan pa mí ní àárọ̀ yìí ìgbà tí ń gbọ́ ìfẹ́ rẹ̀ ẹni tí ń fẹ́ kó orin nílànà tó ń pera rẹ̀ àbí wọn náà ń fa sòkòtò sókè ó sì fi irun gbọ̀n kalẹ̀ àwọn èèyàn ó sì ni ìlànà tí yẹn bá rí pé ìlànà yóò fẹ́ tọ́ lànà súnà tí yẹn sì máa ń pa kíyèsí rẹ lọ́pọ̀lọpọ̀ gbà pé a ah, eléyìí náà tó kù díẹ̀ àìmọye ìgbà ni mo parí ẹ̀ ń sọ pé a ah, àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ máa sọ̀rọ̀ ẹbọ fáwọn èèyàn ń lu ìlú lórí rédíò ẹbọ ò yí àwọn èèyàn ní ìlú yìí mo máa sọ fún ọ bẹ́ẹ̀ lẹ́yìn náà mo wá tó tẹ́kìtì rẹ torí pé wàláhì akíkọ̀tà ọdún ilé ọdún àwẹ̀ tá a ṣe ń lọrin tó lọ yìí wàláì ọba mi nínú jẹ́ tó ṣe pé kí ah, ah, àwọn ọba wọn ń yọ gọlọgọlọ lọ sí ìdí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ nínú ìlú wọn ń yọ gọlọgọlọ lọ sínú yídì nílùú mùsùlùmí so mo wá láti tẹ́kìtì rẹ pé wáàsí yín ń bẹ lára tí ń dá wàhálà lẹ́nu ìlú o fún àwọn èèyàn torí ẹ̀ ń instigate aráàlú sí ìjọba eléyìí sínú lànà àlùsùn náà jama kí ọmọ kọ aráàlú síjọba kẹ ẹ máa sọ àìdá ìjọba fún aráàlú ní gbogbo ìgbà ẹ kẹtí gbogbo ìgbà tí ẹ kọ kẹ ẹ máa sọ kò sí nínú ìlànà àlùsùn náà jama tó apò bá pera rẹ ní nǹkan mí nìsín tọ wàlábàs àfiọ́lẹ̀ ni pé ah, nǹkan mí ló pera rẹ àmọ́ àlùsùn náà ó tún ní pé ilé ekéwú ànábì náà ló ń sọ ah ah, ah mo wá fọwọ́dù àdìsí ànábì sallallahu alaihi wasallam sí ọ nípe wo àdìsí yìí ànábì sallallahu alaihi wasallam àdìsí gun bùnà ìyáàjì ó ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe wáàsí fún aláṣẹ ọba bẹ ṣe wá sífàlásẹ ẹwọn mẹ́ni àrọ́dà an yansaha dhi man arada an yansaha sultanan ẹni tó bá fẹ́ ṣe wáàsí fún aláṣẹ kan falyatakhala baynahu wa baynahu kí wọ́n jọ kọ́lọ̀ lè bá lóhùn kan òhun kan falyakhudh yadayhi kó gba lọ́wọ́ mú kọ́ wa kọ́ wa sin nasiha fún un anabi wa sọ débi pé fa in qabila tó bá gbà tó gbà wá sí tó ṣe fún tọ́ níta wọn náà nù wa illa tí o bá wá gbà faqad adayta ma alayk o ti ṣe ń tọ́jú ọ̀ràn yẹn lérí tiẹ̀ tí yóò kulẹ̀ ọ̀nà tá nàbì ni agbanu o àdìsá nàbì tó wá pẹ́ yọ kan nìkan ni wàláyé tó bá jó ń súnà ìdààmú ọba pé a síta nàbì wí ni ọwọ́ tó pọ̀ rẹ́kẹtẹ́ ọ̀pọ̀ ní àwọn àdìsí oríṣiríṣiríṣiríṣi anabi sallallahu alayhi wa nínú sahih bukhari yìí mo kàlẹ́ kan bẹnu musnad imam ahmed anabi tí wọ́n á yan fún hudayfa ike iṣẹ́ rí gbogbo inú tí mo fẹ́ fún yín ládéhùn ní kí gbogbo ẹni tó bá ń jẹ aláṣẹ yín ẹ gbọ́dọ̀ takùn wọn o ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn níta gbangba o wà ń dọ́ra bá zaharak kódà tó bá ń nà ọ́ tí ń fún ọ lẹ́gba ní ẹ̀yìn ní fún àbòsí wà akhadha malak tó tún gba gbogbo owó rẹ tó ní ìní sanwó oṣù yín yẹn ni pé ń saburú ká ní ń saburú lóòótọ́ ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ takò ẹ lọ lè ba ẹ ṣe wáàsí fún un ẹ wá wo àbòsí ńláńlá gbàtọ́ wá fẹ́ rìpláì ọ wá fẹ́ yí àdìsí anẹ́sọ̀ ọ̀sálàm ó tiẹ̀ tó bàbá àgbàlagbà wọn àbàgbàlagbà kọ́ ní àdìsí dọ̀ yìí fún ni ná ah, ah. ṣé ọkọ wọn ni mo gbọ́ àdìsí àti tó sọ̀rọ̀ pé kí wọn mọ̀ sí wá fẹ́lẹ́rí dọ̀ yìí fún ni ah! so ọ̀rẹ́ yíwọ̀n kìí sì dọ̀yìfù náà ah. mo rò pé yóò bá ọ náà débẹ̀ kí wọ́n náà sọ pé dọ̀yìfù ni so wọ́n ní yíwọ̀n sì dọ̀yìfù àdìsí yẹn ti sọ ìfà àdìsí tó lálàáfíà ni wọ́n ní ẹ jẹ́ sọ fún yín eléri mùsùlùmí là níbi bá wí mú ẹ̀rí wá tánà bí tẹ̀lé mùsùlùmí ni ipe ibi tó bá ti ń lo sẹ̀ríà ni mẹ́rin wá ipe tó bá ti ń lo sẹ̀ríà ni pẹ̀lú gọ́lọ́ níbi èsì ọ̀rọ̀ rẹ ò ní da súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́lámù rú jẹ́ ó kọ́ mi jẹ́ ó kọ́ mi tó a pé súnà nẹ́bí bá ní o wàláì kìí ṣe tó wí ni ẹ wá wo tó wá tan ayé jẹ ọ wá sọ pé ee kalimatu haqqin inda sultani jahir tí kalimatu hakim ọgbọ́n inda ń bẹ̀ ni gbólóhùn òdòdó téèyàn sọ abudul jihad anabi ni jihad tó ń wọn ni kalimatu hakim òun ni ọ̀rọ̀ òdodo tí yẹn bá sọ inda sultan lọ́dọ̀ ọ wà lọ́dọ̀ rẹ̀ ni ẹni pé òun náà ṣe déédéé hadisi tí ta kàlẹ́ kan wọ́n ní ẹ̀wọ̀n kan wọ́n ní gbólóhùn tí yẹn bá ọ̀rọ̀ tí yẹn bá sọ fún àwọn aláṣẹ wọ́n ní ká mọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ mọ́ tú dáadáa inda lọ́dọ̀ rẹ̀ ó déwájú rẹ̀ ló fi sọ ẹ wá yìí ni o tiẹ̀ wá láǹfààní àti mọ déwájú wọn wọ́n gan náà lọ sọ lé rédíò pé ẹjọ́ travel láàrin ọ̀sẹ̀ kan ìjọ lọ Saudi pé plane kan náà lẹ́jọ́ wọ̀ kí ló tó ń ṣe wáàsí fún níbi yìí òun pé ń ta fẹ́ ń ta fẹ́ ń ta fẹ́ ń ta fẹ́ ń tìlú fẹ́ ní ìbẹ̀rù Ọlọ́run bàfà sẹ́yìn pàwọn yìí wọ́n kàn mọ́ rẹ́rìn ni nígbà ẹ̀ ń ta àríra wa ẹ̀ ń ta àríra tá a jọ pẹ́pẹ́pẹ́ wọ́n tún wá kírun nínú mọ́sálásí rẹ̀ ọ wá wá kírun nínú mọ́sálásí báyìí o ṣe parí irun kọ́ wá pèsè ẹgbẹ́ kan ìpè ntẹ̀sẹ̀ yọ̀ọ̀dá ntẹ̀sẹ̀ yọ̀ọ̀dá ntẹ̀sẹ̀ yọ̀ọ̀dá ó jẹ́ pé rédíò ló tún máa sọ fáwọn èèyàn sẹ́yìn pé bẹ́ẹ̀ pé yẹn ń ta ayé jẹnu àwọn yìí ń gan mọ̀ pé wọ́n gan ta ayé jẹni ní nǹkan bí ọ̀sẹ̀ méjì wọn tó wá ní wọ́n tó pè yín sí government house kódà wọn ní wọ́n gan tó wù ń bẹ̀ gan ó tún wá fún ọ ní ọ̀rọ̀ sọ ó sì sọ tó fẹ́ sọ fún wọn gbà wọn akàn tó akpọkọ súnà bá ní o ẹnu problem tèmi náà nù problem mi nù tó akpọkọ súnà bá ní aha láyéláyé àjọmọ̀ fáwọn sọ àmọ́ tó wá pé tó bá ti yọ pé kì ṣe súnà ní ń sọ ẹ̀hẹ́ kèése lé kéwà nábì mọ́ kèése lé ẹ̀kọ́ ànábì mọ́ ẹ̀hẹ́ lé ẹ̀kọ́ ọ̀fẹ́nu ó ti dábàá hàn àtòrí ìfẹ́nu ló kùnrin náà gbàtà ń fún ọ ládìsí ànábì tó wá ń yí wá ń sọ pé no ọ̀dà jẹ́ tó fún ọ lẹ́kàn ànábì sallallahu alaihi wasallam gbàtà ànábì wà ní Mẹ́kà àwọn kèfèrí ní kọ́ńtrólù náà ànábì ọmọ takò wọn ànábì kan bá ẹ̀sìn tiẹ̀ lọ ní ìjọba kèfèrí ní ọdún mẹ́wàá ànábì wà lábẹ́ wọn lẹ́yìn ìgbà wọn ni ànábì wa tún kò ní mọ́kà ọkọ̀ orí sí mọ̀dínà ó wá lu ọdún mẹ́jọ mọ̀dínà ó tún wá padà wá sí ó tún padà wá sí mọ́kà ìjọba kèfèrí náà ní bẹ́ẹ̀ wọ́n tún pàṣẹ fún ànábì tó tẹríba fún àṣẹ wọn wọ́n ní kọ́dà òní ṣe ájì lọ́dún yìí ànábì ni mo gbà bẹ́ẹ̀ wọ́n ń sọ pé ìjọba ẹ̀sìn lànàbì ń sọ ànábì ni wọ́n ń ta aleikum abdan habashiyan wa aleikum bisamu iwa kódà tó wá sí pé ẹrú abáṣà lásán ni sí wọ́n ti ń ṣe sí mùsùlùmí ìsìláàmù ti dé abáṣà ń gbà wọn ni tánàbí fi ní pé ẹrú abáṣà tó apóhùn lọ́ba ń jẹ́ àmì ìrùfún tó ń jẹ́ aláṣẹ yín gbọ́rọ̀ sí lẹ́nu ni. so òun ni pé ìfẹ́ ẹnu ó le gan ìlànà súnà náà sọ̀rọ̀ sálàm yóò kàn mọ́ straight èyí ó sì mọ́ rí pé straight lélẹ́yìí straight lélẹ́yìí ni ibi tí mo ti débẹ̀ ni pé ẹ wo ọ̀rọ̀ sídírì ẹ wo ọ̀rọ̀ ẹni kéèyàn ó ka nǹkan sínú omi ẹ wo nísìnyí náà là ń kanu tíra yìí náà là ń yìí ó sì gbogbo ẹ̀ ló sì ní ẹ̀rí lẹ́ẹ̀kọ̀kan ló ní hadith lẹ́ẹ̀kọ̀kan so òun ni pé yàní tí a bá wá àwọn kọ̀ wá kílù ń súnmọ́ yàṣù mí ní òsàlẹ́ lẹ́yìn gbàtẹ́ bá karùsùn kí àyẹ̀ tán wà ní kó bu kó fa kó mu kíní yẹn lẹ́ẹ̀mẹ́ta kó fèrè rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta thumma yagtasilu bihi yóò wá fi sanra yadhhabu anhu kullu ma bihi kullu ma bihi gbogbo tí ń dààmú rẹ̀ ní àṣàṣì ní gbogbo tí òye àwọn àlejànú kálíjànú gbogbo wọn wọn ṣeré lọ́ọ̀ náà ni wọn ṣeré kó mbẹ́ ni wọn ni huwa jayyid lirrajul idha hubisa an ahlihi wọn lọ dáa fún ọkùnrin tó ẹ pọn ọkùnrin yẹn wọn sàásì pé kọ́mọ lè báyàwó rẹ̀ láṣepọ̀ mọ́ àti fún àwọn nǹkan mi tó bá ní í ṣe pẹ̀lú àlejànú. kult sheikh abdulrahman ali sheikh ni pé qawlu al-allamati ibnu qayyim wọn ní gbólóhùn tí ibn qayyim sọ wàtháni àti ẹlẹ́ẹ̀kejì anushratu bi rukia wa ta'awidat bí kéèyàn ṣe rukia pẹ̀lú kéèyàn ó tú oògùn pẹ̀lú rukia kéèyàn ó ba oògùn jẹ́ pẹ̀lú rukia àti àwọn ọ̀rọ̀ ta'awidhat wal da'awat wal adwiya al mubah tọ́lẹ̀tọ̀ fàwọn jaizun wọ́n ní yushir rahimahullah wọ́n ní sheikh ibn qayyim wọ́n ń ṣètọ́ka ila misli hadha sùúrù àwọn kan tá a sọ yìí ni wọ́n ní wa alayhi yuhmal kalama man ajaza nushrata min al ulama wọ́n ní gbogbo ẹni tá bá ti gbọ́ tán bá ní nushra dáa ibi tá a bá gbé ọ̀rọ̀ rẹ̀ sínú àwọn àfáà òun ni pé nusrọ̀ tó jẹ́ nusrọ̀ tó jẹ́ ti kíni tó jẹ́ titi pẹ̀lú àwọn aya al-Qur'an àti àwọn ta'awidat tó ní èrí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ní wàlẹ̀ hasil nǹkan tó ṣẹlẹ̀ níbi yẹn ni pé àbáyọrí ọ̀rọ̀ ni pé anama nkana anama nkana mini ubi sihiri fa yuhram yìí tó bá jẹ́ pé nínú oògùn èyàn fẹ́ tú oògùn èyàn fẹ́ ba idán jẹ́ idán ló wá fẹ́ lò ìwọ nìyí hàn wàmẹ́kánná Qur'an ìsìn bá fi àyà kùránì kà wà da'awat àtàwọn àdúrà wal adwiya àbáwọn ògùn àwọn nǹkan lílò tí anabi al-mubah tó lẹ́tọ̀ tánabi sọ fún wa fajaizun kò sí burú mbẹ́ so wallahu a'lam sheikh abdulrahman al-sheikh ọlọ́wọ́n bá ní ọmọ nǹkan tẹ́yẹ́yẹ́ lámàpò lámàyípo so ní pé gbogbo àwọn nǹkan tí à ń sọ yìí nípa tá wo idán abasa si àbí bíbá oògùn jẹ́ so kéèyàn o tíyẹn bá ṣe kò sí nǹkan tí ó burú mbẹ kódà ọ̀dà tọ̀ tábàlà ń ka kínní yìí kódà even nínú àwọn mọ̀jẹ̀mú rẹ̀ ni pé ntó bá fẹ́ ká ọgbọ́dọ̀ mọ̀túmẹ̀ àwọn míì bẹ́ẹ̀ wọ́n láwọn ń ka rúkìá wọ́n mọ̀lọ́ lè sọ pé àwọn ń ka ríwìlì àmọ́ra kàbí kama ní àmú sàkákù àmú wo ni ń sàkákù so gbọ́dọ̀ eléyìí ò nídìí ẹ o ntí anabi sọ̀rọ̀ sọ́lá ń bá mú wá fún ọ gangan náà ni náà lè yín ó ṣe ní tí anabi ní ká ṣe ní rukia so hadha wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam tasliman naam. Unbeni, assalamu alaikum. Wa alaikum assalam. How did Prophet Muhammad sallallahu alaihi wasallam deliver his message to jinn. Okay. ìtí wọ́n béèrè ni pé báwo ni anabi sallallahu alayhi wa sallam bó ni ó ṣe jíṣẹ́ fún àwọn àlejànú ọlọ́wọ́ba azza wa jal ọ̀sán suratul jinn pé kul uhiya ilayya anna ustama'a nafarun minal jinn qalu inna sami'na qur'anan ajaba so pẹ̀lú àyà yìí iná láàfin mọ̀ pé àṣé àwọn àlejànú wọ́n ń gbọ́ alukur'an tí anabi sallallahu alaihi wa sallam ká àṣé wọ́n ń gbọ́ so bákaná inú àyà mi tún ní pé ya qawmana ajibu da'i Allahi wa aminu bihi yaghfir lakum min dhunubikum wajirikum min adhabin alim tí gbàtí wọ́n gbọ́ ní wa is sarafna ilayka nafaran min aljin yastami'una alquran olúwa ní adarí àwọn àwọn ìjọ kan wá nínú àwọn ìjọ àlejànú yastami'una ilay yastami'una alquran wọ́n bẹ̀tí gbọ́ alquran falamma hadaruhu gbàtí wọ́n débi tá a nàbí sí alquran kọlu ansitu wọ́n ní ẹ̀dákẹ́ o ẹjá máa gbọ́ walamma qudiya bàtán gbọ́ tánàbí ká fún wọn tán wallaw ila qaumihim mundirin àwọn apadà bí àwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ń lọlẹ̀ ń jíṣẹ́ fáwọn èèyàn wọn nù sọ anabi sallallahu ọlọ́run ló ṣàlàyé rẹ̀ fún wa ipe anabi sallallahu alaihi wasallam fún wọn ibò hadith kan wà pé kan anabi sallallahu alaihi ń bọ̀ wá so pé wọn níbo ní ti ń bọ̀ olóńgbò lè rí àwọn tí wọn jẹ àwọn ọmọ ẹyà mùsùlùmí náà àlìjánu so ní kí wọn ń Quran wọn ń gbọ́ dáwà nabi sallallahu alayhi wa sallam wọn sì lọ lè fáwọn ara wọn náà ni alimami Qurtubi rahimahullah bàtà wọn ń ṣàlàyé nípa àyà yìí wọn ní inú àwọn kan ti máa ń bẹ nínú àwọn inú àwọn àlìjánu inú ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí kò sí lọ́dọ̀ àwọn àlìjánu wọn ni pé al minal ins àwọn ànábì ọlọ́run èèyàn lọ́lọ́run tí máa ń yọ ọlọ́run máa ń yọ wọn jáde lára èèyàn àmọ́ ànábì ò sí nínú àwọn àlejànú àmọ́ àwọn tó máa ń jíṣẹ́ àwọn nuzur wọ́n mọ àwọn nadhir wọ́n mọ ń wà ní ara àwọn àlejànú ni wọ́n fi kóòtù ayé ayé pé walamma hadaruhu qalu ansitu wallaw ila qawmihim mundirin so yẹn ni pé wọ́n ní àwọn Nazir, àmọ́ wọn ò ní àwọn àmbíyá so dáwà nabi sallallahu alayhi wa sallam ó dọ́dọ̀ àwọn àlìjánu àwọn náà ṣe ń gbé dáwà yẹn lọ títí fá tó fi dòní yìí so wallahu a'lam naam. salaamu alaykum. wa alaykum salaam. ẹ jọ̀wọ́ ṣé dandan ni kí èèyàn kó jọ kàkéèyàn kọjú sí kíblà tó bá ka Quran àbí àdúrà tí pé ṣé dandan ni kéèyàn wọ tí èèyàn bá fẹ́ kéèyàn kéèyàn bend. naam tí o bá ń ka al-Quran nínú àwọn ẹ̀kọ́ tó dáa jù kí n bá fẹ́ ṣètò láwọn ni kéèyàn kọ sí sí qibla àmọ́ kì í ṣe pé dandan kì í ṣe pé dandan ni o àmọ́ kà ń bẹ́ẹ̀ nú ẹ̀kọ́ tó fi mọ́ mú kíkà al-Quran dà yóò nù báwọn naam tí wọn bá dé mọ́ṣáláṣí wọn bá dáyàn lójú wípé mọ́ṣáláṣí ò sí ní kébìlà yẹn gbọ́dọ̀ bend àmọ́ tó wáyé kí wọ́n bá sọ fún pé ah, àwa àfáìndì kébìlà wà kó tó di pa ọkọ o you need to clean your bend àbí ẹ̀ tẹ̀ dé wọn ọ̀ mà so kéé pé wọ́n gbé ní mọ́ṣáláṣí máa dé ìmọ̀ bend hàn ètò bá dọ̀ lójú tí ò bá dọ̀ lójú ó mọ̀ kí n so so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ what is the difference between ruhaniya and jinn? and their implication in Islamic Quraniya ruhaniya okay ruhaniya and their implication in, uh, in Islamic ruhaniya ọ̀nà ní ń jẹ́ àlìjẹ̀nù ọ̀nà ní ń jẹ́ bẹ́ẹ̀ kò sí yàtọ̀ ruhaniya ọ̀nà ní ń jẹ́ àlìjẹ̀nù ọ̀nà ọmọ tó ń pè ní kọ́ọ̀dìmí wọ́n lè ní iṣẹ́ yìí kọ́ọ̀dìmí rẹ̀ kan àlìjẹ̀nù ọ̀nà ní ń jẹ́ bẹ́ẹ̀ kò sí yàtọ̀ wa wallahu alam naam n àwọn tani ah sẹ́yìn wa ń dé wọ́n ní ipa wo làwọn àlejò àti ìrànlẹ́ à ń kó nípa ẹ̀sìn so ara pátá ń kó dọ̀ láti sọ lẹ́ẹ̀kan kó máa ṣe wá sí fúnra wọn so n ta máa ń ṣe náà nù gbogbo ẹ̀ ń tẹ àlejò tẹ bá rí tí ń bá ń bá ọmọ ènìyàn lò papọ̀ tí wọ́n jọ ń ṣe papọ̀ àlejò bú ni ọmọ ìta ni o ọmọ àta àlìjànú ni o òun ni máa ń bá èèyàn ṣe papọ̀ àlìjànú kò ní gbà péjẹ máa jẹ́rú fún ẹrú ọlọ́run kankan àlìjànú tó bá jẹ́ ẹrú ọlọ́run kò ní gbà pé máa lù máa àà ọmọ àta àlìjànú tó ń ti jẹ́rẹ́ ibú ni so naam. níbi oní salaam aleykum. wa aleykum wa rahmatulah ìbéèrè mi wípé ẹ jọ̀wọ́ ṣé sí abasalama yẹn wọn táwọn tá sálámù ọ̀hún tán tá a wá fẹ́ ṣe àbíkárù ṣé ìlọ́wọ́ wa lámàka ni àbí orí ọmọka wa àti pé ṣé a lè máa ka ọwọ́ òsì náà. naam ẹ rí i pé wọ́n ti béèrè béèrè yìí níjọ́ kan èmi gan ti ṣe mistake lérí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé ọmọka ìlà ọmọka yẹn náà ni ẹ̀yìn máa ń kà sọ́látara pé yẹn rò pé anamul sọ́bẹ́sì ni anamula orí ọmọ ká orí ọmọ ká ní ń jẹ́ bẹ́ẹ̀ orí ọmọ ká sọ́wọ́nì kánà nàbí sallallahu alayhi wa sallam yu'akkiru tasbihahu bí anamuli anabi máa ń ṣe àwọn àdìkárù rẹ̀ pẹ̀lú orí ọmọ ká rẹ̀ sọ anabi ọ̀dà kọ ìlà ọ̀dà kọ asọ́bì gan kódà kọ àsọ́ọ́bẹ̀ anamul orí ọmọ kàlà nàbí dakọ sómi pé ntẹ́yìn ọmọ kà ní subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah orí ọmọ kàlà yẹn máa ń kà sóun gangan ni ètò wà nínú sunan nabi wallahu a'lam naam ọ̀nà ní kò sí ọwọ́ sí o ọ̀kọ́mọ́lá nàbí ni a máa kà. oníbẹ̀rẹ̀ asalaamualeykum wa rahmatulah ẹ jọ̀wọ́ ustaz ǹjẹ́ ó tọ́ kí èèyàn máa lá tọ́mtọ́m nígbà tí imam bá ń ṣe kútbà lọ́wọ́ nítorí kí èèyàn bá fi lè máa tò gbé. ẹni tó dára jù òun náà ni kí èèyàn concentrate pẹ̀lú kútbà àwọn kí wọ́n á pẹ́ jẹ́ máa lá tọ́mtọ́m kí wọ́n bá lè tò gbé lásìkò yẹn náà kìí pọ́n ní kí wọ́n máa jẹ nǹkan so kò sí ní kí wọ́n máa jẹ nǹkan àmọ́ tó dáa jù wọ́n náà ní kí wọ́n stop nǹkan jíjẹ torí pé kí ni kọ́ra ẹ̀fọn tí ò tó nǹkan jíjẹ ànábì ni ká máa ṣe kéèyàn kàn máa fi wíwẹ̀ wà níbi ìpẹ́ kọ́ máa fọwọ́ kan ìpẹ́ lásán báyà bí òkúta wọ́n ní anabi sọ́lá náà ha an masihil an hasọ̀ indal khutba àbí nǹkan kama qal nígbà ní sọ̀rọ̀ sọ́lám anábì kọ́ mẹ́sìlẹ̀ asọ̀ kí wọ́n fọ́ kan òkúta nígbà tó bá ń ṣe khutba lọ́wọ́ lánàbì ọ̀fẹ́ ẹni pé bóyá yẹn ń fọ òkúta ṣeré àwọn òkúta kéèké àbí yẹn ti ń fọ́ kàn sọ àbí yẹn ń fọ́ bíkọ̀dà sómi pé wọ́n fẹ́ kí yẹn concentrate irú jíjẹ kìnìún náà wọ́n fẹ́ ọ̀dà kẹ́yìn ó jìnnà sí so wallahu a'lam na'am. oníbẹ̀rẹ̀ ni cream tí ọtí bá ń bẹ́ ń bẹ́ ingredient cream tí ọtí bá ń bẹ́ ń bẹ́ cream tí ọtí bá ń bẹ́ ingredient ó ní sí a máa fi para. ìtàn bá ní pé alcohol ni cream alcohol alcoholic àbí nǹkan kan àbí kó jẹ́ pé perfume ń tó dájú ni kéèyàn ò jìnnà sí dáàmì ọ̀yọ́rẹ́ ibùká ìtí ọba ní àwọn kìnìyàn kéèyàn ó lò àmọ́ àwọn afẹ́sìn mi ni pé tó bá ní nǹkan wa pé cream wa alcoholic àbí kìnnìkan kì í ṣe pọ́ọ̀tì gangan náà ni wọ́n ń sọ ṣùgbọ́n láti fi jìnnà sí ìrújú kí wọ́n fẹ́ kàn fi kalẹ̀ kí wọ́n lè wá èyí tí ò ní alcohol wallahu alam oníbẹ̀rẹ̀ ni salamu alaikum wa alaikum salam ẹ jọ̀wọ́ tí ènìyàn bá mu tí tó jẹ́ pé gbogbo owó tó bá ti rí ni ó fi máa mu tí irú nǹkan wo ni a lè ṣe fún irú ẹni bẹ́ẹ̀. irú ẹni yẹn ẹni tó bá súnmọ́ ó lè máa ka rúkìá fún un sotori pé kí ni ṣèyítán iṣẹ́ ìṣù náà ni wọ́n bá ka rúkìá fún ọlọ́run máa ń lo sábàbí tó láti fi jìnnà sí àbíyàn ń ṣe pátá yẹn ń ṣe aburú sùpúrú àwọn kan yẹn náà tí wọ́n bá ń ka rúkìá fún un náà máa ń lo ẹni pé mo sọ lẹ́ẹ̀kẹ́ gbogbo àwọn ọmọ tán yọ ọmọ bú tán ya kíní ìṣù náà ni ìṣù náà ni so lẹ́yìn náà lẹ́yìn gbàtẹ́ bá ń karókè àfọ̀n táwọn náà ẹ̀ tún sáwọn àkíyèsí o àti bàbá ọlọ́tí náà ẹ̀ sàkíyèsí rẹ o sí ìsẹ̀nu tó pẹ́ kàmá dẹ́gbẹ́ pẹ́ ń pọnmi sínú apẹ̀rẹ̀ tí ó máa jò lọ́dún tí yẹn bá ń karókè àfún tí ó jìnnà sí ẹbọ so ẹ̀ ń karókè àfún oṣogbó nǹkan máa lé ń so máa ra ń ṣe kíní kan kíní yẹn ò ní ṣiṣẹ́ o bẹ́ẹ̀ náà ni ti àyẹn tó náà bá ń kó jìnnà sí gbogbo ẹ̀ so nǹkan yẹn náà ni ṣètọ́ ló fi ta kété sí i so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni alisiwa qabla badi wudu ama indal mọdọ. lànṣẹ́wá kéèyàn tó bẹ̀rẹ̀ àlọ́ alání sọ̀nẹ́fẹ̀ sọ́lámù sọ àbí kéèyàn tó lọ́lé kírun alẹ́fẹ̀ sọ́lámù ní pé láwùlẹ̀ ana ashuka ala ummati la amartuhum bisiwa kama akulli salatin so ó lè wá jẹ́ bí fọ́ àlùwàlá àbí kó jẹ́ pé èèyàn ti lálùwàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á fẹ́ kírun bí èèyàn ti lálùwàlá látàyílà wọ́n á fẹ́ kírun ṣe pé onídìí kí o tó àlùwàlá sí mọ́ èèyàn lè ṣe síwáàkì nígbà yẹn kí òun rin kí o sì fọ ẹnu yẹn kí òun lè jọ ìrun sí wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ó kékeré ìdájọ́ ọkùnrin tó pé kéèyàn jẹun pẹ̀lú ẹni tó pé kéèyàn kírun kéèyàn máa jẹun pẹ̀lú ẹni tí èèyàn bá kírun. wọn ah. ní kéèyàn máa jẹun pẹ̀lú ẹni tí èèyàn bá kírun àmọ́rú ẹni yẹn kó má jẹ́ pé bóyá wọ́n jọ ń ṣọ̀rẹ́ ẹni tí wọ́n náà wé kírun tẹ́wọ́n jọ ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ kò rí òsùn sùúrù nǹkan báyẹn lè la tajidu qawman yu'minuna billahi wa rasulihi yu'minuna billahi wal yawmil akhir yu'aduna man hada Allah olúwa ni ẹni rẹ́nìkan tó ń jẹ́yàn rẹ tó ju olùgbàgbọ́ òdodo tó sì nígbàgbọ́ pé ọlọ́run ọbọ̀ gbé òdìdó jọ́ gbìndàlù kìyàmà kọ́ ajẹ́ pọ́ rẹ̀ ẹni tí máa ń takò àṣẹ ọlọ́run ni ẹni tí èkìrun náà ajẹ́ ọ̀rẹ́ rẹ̀ so àmọ́ tó ayé pé oúnjẹ jọ dání papọ̀ yìí ò ní kí wọ́n jọ jẹun so wallahu a'lam naam. oníbẹ̀wò ni sẹ́yìn èèyàn tó jẹ́ mùsùlùmí lè lọ sí inú church fún wedding ọ̀rẹ́ àbí ẹbí rẹ̀ tí ò fi jẹ́ pé ènìyàn. ìpè ṣé wọn ní kí wọn jẹ́ pé síbi ẹbí akọlù muslim alẹ́lẹ́ muslim náà máa ń wí mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ pé ó pè mí gbọ́dọ̀ mọ́ dáhùn sokola yìí wò tí mùsùlùmí gan bá pè ọ́ síbi tí nǹkan ẹ̀ṣẹ̀ bá wà ń bẹ̀ òní lọ sòtúrà ní sọ̀rọ̀ ti fẹ́ lọ síbi wà lẹ́mọ̀rẹ́ tó sì rí i pé wọ́n ya fọ́tò síbi ànábì sí padà sẹ́yìn ànábì òwò pé aa ka ẹ̀tọ́ ìyá gbọ́dọ̀ lọ lè jẹ ń hmm. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń jẹ́ kẹ kírísítẹ́nì kí ló ń wá lọ wà tí kírísítẹ́nì kí ni ń bá yín débi pé ń ṣe ìyàwó wa ń padà ń lọ chọ́ọ̀chì rẹ̀ ah, èèyàn èèyàn mọ̀ nǹkan tí èèyàn ń ṣe nù o so pé pé bóyá ẹjọ́ ń bára yín ṣe àbí kíní kan ah, ẹ mọ̀ pẹ̀lẹ́ o ẹ kú náwó ẹ kú náwó ẹ náwó ọ̀tán so kò ju báwọn náà lọ naam oníbèrè ní àǹtúyìn hàn sódà tàbí kò dáa. kí ni o. àǹtúyìn hàn. àǹtú ọ̀dà ẹ̀rí pé àríkà kún táǹkà nísìnyí wọn ò rí sọpọ̀ ànábì hàn rí kò sí ní jẹ́ bẹ́ẹ̀ so tó akọ́ bá dáa ni wọn kì í bọnú ilé àgbọ̀ o wọn àfáàyè sálábòsí wọn fi sí i náà. oníbèrè ní gẹ́gẹ́ bí kíbla wa ní Ìlọrin ṣé èyí máa yẹ díẹ̀ sí apá àlàáfíà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún láti yẹ díẹ̀ sí apá àlàáfíà nígbà tí mo wà lẹ́yìn ìmáàmù tí kò kọjú sí apá àlàáfíà. tí ìmáàmù yẹn tó akọ́ bá kọjú sí níbi tí èsè kébìlà dé pé pẹ̀lú ìfẹ́ ẹnu náà ni pé àní kọjú sí so kí wọn máa kírun lẹ́nu ẹni wọn lágbàdé àfi tó bá yí torí pé kí ni yusma fi náfìlà man la yusma fil fara fil farida nǹkan tá a lè gbà kéèyàn ó ṣe níbi irun yàn ìyẹn lè ṣe bí náfìlà so àmọ́tọ́ apẹ́fẹ́ kí ọ̀ràn yàn ìmáàmù gbájú síbòmí wọ́n gbájú síbòmí ah kò mú o àfi tó wáyé pé kíní yẹn ò bá kọ̀ pọ̀ rárá kò kìí ṣe ń tí tó le hàn rárá tí wọ́n wò pé bó ṣe wà ní onáwó pé bó ṣe wà ní tọ̀ yìí ò ní Sheikh Uthaymeen sọ nínú Ash-Shar'u wal-Mumti' wallahu a'lam. náà. làwọn tẹ́ pé ìmọ̀ bá kọjú síbẹ̀ tí gbogbo àwọn tó wà lẹ́yìn táwọn ò kọjú sí tí ìmọ̀ kọjú sí ńkọ́. wọ́n ti rí ara wọn jẹnu sọ ìmọ̀ mọ̀ kọjú sí kébìlà ẹ̀yin wá gbájúmọ́ bò mí gbogbo yín ẹ̀jọ̀ yí sílẹ̀ ni. sọ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní assalamu alaykum tó lọ́ọ́ káàtó. wa alaykum assalam. ẹran tí wọ́n pa níbi tí wọ́n bá pa níbi àdúrà sí so kama sàdúrà kama pẹran ẹbọ ni ẹbọ ìyẹn jẹ́ sàbí màlúù àbádìẹ kí a ké àsìn àbá ké káàbì forty two ẹdun ẹdẹjẹ kalẹ̀ ẹjẹ bọ́lẹ̀ dà kalẹ̀ ń sọgbọ́dọ̀ báwọn jẹ́ sọlọ́ọ̀ àìlà náà. oníbẹ̀rẹ̀ asalaamu alaykum may Allah spare your life for us please according to sunnah you are to sleep after Isha prayer how can we do the sunnah with witri okay how can we do sunnah with the uh, with the lecture we are still attending after Isha jazakumullah khair. okay tẹ́bà lọ léwu Bukhari sún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọkọ ká máa sùn before ìṣá yìí ó sì kọ ká máa sọ̀rọ̀ lẹ́yìn so nínú the same following hadith náà tún ni nínú sọ̀rọ̀ bukhari náà wọ́n tún ni báàbù asamar fil khayr fil ilmi wal khayr kínyàn máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣá lérí ọ̀rọ̀ ìmà àbí nǹkan tó jẹ́ nǹkan rí so wọ́n á kọ́ hadith wa ikú anabi sallallahu alaihi wasallam àwọn kí iṣẹ́ ìtànjọ́ kan anabi ń bá wọn sọ̀rọ̀ sómi pé tó a pé ọ̀rọ̀ ìmọ̀ba ni àbí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àǹfààní so ìyẹn lè sọ lẹ́yìn ìṣá so òun náà ni pé wàláyé tí o bá ti bá súnà anabi sallallahu alaihi wasallam ọlọ́run ní jẹ́ kó rọrùn fún ẹ láti ṣe so ẹ̀hẹ́n ibùn gan ẹni tó bá ń sọ̀rọ̀ yẹn gan wọn ni kórìhà akọni kìsìkì bóyá nǹkan tí ó la ẹ̀ṣẹ̀ lọ nàkúrò tẹ̀ ń zí torí pé kí ni ẹni tó bá sùn lẹ́yìn magari ó ṣeéṣe kó jẹ pé yóò wá gbàgbé láti kí ìṣá sùdẹ́yìn náà ti bá di pé ọba àzọ̀rọ̀ lè sùn lẹ́yìn ìṣá ó lè di tàhájúdù rẹ̀ lọ́wọ́ lóru so n tàbí sọ nìyẹn bọ́tọ́ a pé nǹkan rẹ̀ lèyàn fẹ́ ṣe fún kò sí ti ó burú ń bẹ̀ yìí tó burú jù ní kó jẹ pé ẹ kí ìṣá ìtàn ẹ wá nàṣẹ kalẹ̀ kọ́dà ẹlòmíì gan wọ́n sáré kí ìṣá àsìkò lò tí ì tó so wọn a máa fi yòókù gba fàájì sùn sùúrù yẹn náà ni anẹ́sọ̀ sálàmù ní pípọ̀ dá kì í ṣe pé yẹn ganan kì í pé n tó la ẹ̀ṣẹ̀ lọ ni wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní àkókò wo ni èèyàn lè ṣe àsàlátù fún ànábì àti pé iye òǹkà wo ni. ẹni tí a mìíràn ṣe àsàlátù fún ànábì pàtàkì ló ń jọ jimá báyìí anẹ́sọ̀ sálàmù ní pé ẹ jẹ́ ká àsàlátù kó máa pọ̀ fún mi ní ọjọ́ jimá so lọ́jọ́ jimá so èèyàn sì lè kò sí nídìí àwọn tó akpẹ́yìn bá ń ṣe àsìkáàrù láàárọ̀ àsọ̀látù wà ń bẹ̀ ìyẹn lè ṣe mẹ́wàá ìyẹn lè ṣe ọgọ́rùn-ún bá ṣe rọrùn lọ́rùn bá ṣe ráyè sí i wallahu eléyìí ni ìkéde wá sí ìta ní mọ́ṣáláṣí tó ń pè ní Muawiya Mosque ní ọ̀nà asadam beside solid world what hotel àbí nǹkan solid world hotel àbí nǹkan pè. tọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́mọ̀ tó máa pẹ̀lú bẹ́ẹ̀ ni so láago mẹ́wàá ọ̀nà dr sarafdin eh, rọ́jí òkúmọ̀sọ àwọn nọ́mbà wá síbẹ̀.